káàbọ̀ padà sí orí channel wa Lizzy Gist lẹ́nu móvì ìyá àṣàbí alápẹpẹ òun la ní ká mú wá fún yín hmm. tí ẹ bá ti wo eré ẹ ju ẹ súré tètè tẹ bá ti parí móvì eléyìí short clip tí mo fi ń wọ̀nyí lọ́wọ́ ẹ má yí lọ ń sìn yàn ẹ jọ ẹ dúró wò tán kẹ́ ẹ tó lọ wò ẹ ṣàánú mi ẹ bá mi wo clip yìí móvì ah móvì dùn mẹ́rin tó wá ní móvì dùn ó dùn débi pé mo jókòó tì mo wò lásìbẹ̀rẹ̀ dópin kí n lè mú èyí tó jẹ́ kókó nú ẹ̀ wá fún yín láti bẹ̀rẹ̀ dópin ló ti kọ́ni lọ́gbọ́n ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan-an tó yàn láti kọ́ ẹ̀rù wọn bó ṣe ń ṣe patí lọ́tún lọ́sì àwọn ọmọ ló ń ṣiṣẹ́ ìyá ló ń ná ọ̀nà kùnà ó ní òṣìṣẹ́ wà ní òòrùn ẹni tó máa ná wà ní ìbòjì lọ́rọ̀ ìyá àṣàbí bó ṣe ń pariwo àwọn ọmọ ẹ̀ lọ́tún ló ń pariwo àwọn ọmọ ẹ̀ lọ́sì ṣe bọ́ tiẹ̀ ní bíṣu ẹni bá ta ṣe èèyàn máa ń dọwọ́ bò jẹ ni àwọn ọlọ́yin ń sọ òun tún ti ẹ̀bọ́ ta pẹ́yẹpẹ́yẹ ni o àwọn ọmọ ẹ̀ lọ́tún ah ọmọ mi wà lamẹ́ríkà ọmọ mi ń ṣe lọ́ọ̀yà owó tó ń gbà ní tabáṣe sí náírà láti dọ́là mílíọ̀nù ní igbá kan àwo kan kò sí nǹkan tí òkè ń sọ ń pa àwọn ọmọ ẹ̀ òun ò dẹ sọ́ni sọ wípé ó fi ń yangàn ó sọ bínú ẹ̀ ṣe ń dùn pé orin tó lọ ń ṣe fún ẹ mọ̀ kò sí bá ṣe máa rìn torí òní mi kò sẹ́ni tọ́lọ̀ ń dá pé gbogbo àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ èdè tiẹ̀ náà tó rò pọ̀ rẹ̀ ni wọ́n kò mọ̀ pọ̀ ta ni wọ́n inú òun ò dì sí gbogbo nǹkan tó ń sọ òun kàn ń ṣayé tiẹ̀ ń tiẹ̀ ni ó ń ṣe fàájì ó ń lọ patí lọ́tún lọ́sìn ó náwó bí ẹlẹ́dà ó náwó bó ṣe hùn kò níṣẹ́ kò làbọ̀ kó lóko kò níbi kankan tó ń jí lọ jí kó dí kó wọṣọ kó ṣe patí kó mẹ́gbẹ́ kó máṣọ ẹgbẹ́ patí tí wọn ò pèsè gan kó lọ náwó ń bẹ̀ irú wọn dẹ̀ pọ̀ káàkiri báyẹn káàkiri káàkiri ní táwọn òbí mi ṣe fọmọ mi ò dáa ọmọ wà ní òtútù ó wà nínú òórùn faṣẹ́ lójú méjèèjì èrò ọkàn tí wọ́n ní bọ́ ṣe máa náwó yẹn tán kó tó ná o àfi káwọn bá ná o kọ́mọ tó jogún àwọn àjọgbọ̀n eléyìí ò tiẹ̀ ní bọ́mọ tó jogún àwọn àjọgbọ̀n àmọ́ ṣá ìwà tó ń wù náà ìwà kọ́mọ tó jogún àjọgbọ̀n ni nítorí àwọn tó ń ṣiṣẹ́ náà gan wọn ọ̀nà owó bóun gan fúnra rẹ̀ bó ṣe náwó ó na ọ̀nà ọ̀nà débi pé nígbà tó tún mú fún lórí ẹgbẹ́ gan-an tó lóun ní ìdí ten million àwọn ọmọ làwọn ò lówó ó ti lóun sick tó bá ti fóun lówó òun ò ní dìde irú ìgbésí ayé báyìí ò dá láti máa kí òbí máa fi ayé fi ní ọmọ wọn lára ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tọ́dọ̀ mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń ṣe tí wọn mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa tí wọn ò dẹ̀rẹ̀ nípa kíyèsí wọn sí àwọn òbí mi dẹ̀rẹ̀ nípa kíyèsí wọn sí wọn kọ́ òye létí ikún páwọn kọ́ tiẹ̀ ní gbọ́ ni pé àwọn ti ṣiṣẹ́ àwọn ti tọ́mọ dàgbà tí wọ́n ní káwọn tẹ́sẹ̀ ń gbá táwọn náà dẹ̀ ti dàgbà báyìí káwọn dẹ̀ máa jẹ wọn mọ́ kò sábẹ́ ọmọ tó gbàdúrà kò jẹ wọn mọ́ àwọn ṣe jẹ́ ká jẹ́ lọ́nà tó tọ́ oúnjẹ ọmọ tí èèyàn bá ń gbèrò láti jẹ kó máa rántí pé kò ń ṣe ìjẹ tó fẹ́ jẹ tó máa ní ayé ọmọ ẹ lára tàbí tó máa fi ayé fi ní àwọn ọmọ ẹ lára ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo lé ayé yìí èèyàn gbọ́dọ̀ sọ pé bí nǹkan ṣe wà lèèyàn bá ṣe máa lò téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo á tán á dájú dé àwọn ọmọ tí wọ́n ń lọ ibiṣẹ́ lójú méjèèjì yìí náà tó bá dùbúlé àìsàn kan fúngbà díẹ̀ tí wọn ò lè ṣiṣẹ́ owó kọ̀ṣà ni wọ́n á padà fẹ̀yìntì pé káwọn máa rínú tí táwọn àtún fi lè lọ ibiṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣí ẹ̀ sinimá yìí ká fi kọ́ra wa lọ́gbọ́n ká dẹ̀ tó fi gbárùkù ti àwọn tó ṣe eré yìí nítorí tí wọ́n á ní kí n réètì eré yìí máa réètì ẹ̀ ní nine over ten níbi tó dùn dé mi kò fẹ́ fún wọn ten ten ní tẹ́ mo nígbàgbọ́ pé there is always room for improvement àwọn sáwọn gbìyànjú láti bẹ̀rẹ̀ dúpẹ́ látòrí ọgbà àwọn òṣèré tó wà ń bẹ̀ pátápátá ni wọ́n ṣe takuntakun nínú eré yìí wọ́n gbìyànjú gidi gan ni ẹ̀dá má gbàgbé láti bá wa ṣí ẹ̀ àwọn review tá a máa ń ṣe lórí àwọn móvì yìí kẹ́dẹ̀ bá wa subscribe ẹ bá wa turn on the notification bell kẹ́dẹ̀ bá wa like ẹ̀ ẹ ṣe gan-an a really appreciate bẹ́ẹ̀ ṣe ń wá wò wá tẹ̀ ń padà wá ẹ ṣe àdúpẹ́ o ẹ jọ ẹ máa bá wa ṣí ẹ àwọn kílípù wa kẹ́dẹ̀ bá wa subscribe ẹ bá wa pín in lọ́tún lọ́sì kẹjẹ kó kárí ẹ bá wa ṣí Elizygist ẹ ṣe gan a lórí tiktok náà a lórí twitter a lórí instagram a lórí facebook a ní website tá